وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى Ẹ̀rí àwọn ọjọ́ tàbí ọ̀dọ́wọ́ yìí, ó wà ní àwọn ọjọ́ tó wọ inú àwọn oṣù gan-an tá aṣùgbọ́rún hajj in dáńkiri aṣùgbọ́rún hajj òun náà ni àwọn oṣù ilé yíò ṣe pé a máa ń ṣiṣẹ́ hajj nínú rẹ̀ ẹ̀rí iṣẹ́ hajj ìjọsìn ńlá kan ni ilé tó tóbi níwájú ọlọ́ọ̀lọ́wọ́ subhanahu wa tó dá dúró lọ́lọ́ òun náà ṣe orípo àṣẹ àjì bí ìrun kíkí ṣe jẹ́ orípo tó dá dúró nínú Islam tí àwẹ̀ gbígbà nínú oṣù rọ̀bàbá tó jẹ́ orípo tó dá dúró nínú Islam bẹ́ẹ̀ náà ni ìmá lọ sí òun náà dágbó nínú islam ẹwárí ibadatul hajj ìmá ṣe ìjọsìn hajji ó kún púpọ̀ fún àwọn ọlọ́kan òjọ̀kan nínú àwọn ọ̀nà tààfi ma ń gbà àrójú Ọlọ́run subhanahu wa ta'ala ẹwárí hajji ní bá fi gbogbo ẹni tó wá ní kàfá láti lè ṣe ni ọ̀. nítorí ìjọ sí hajji ó bèèrè fún àwọn nǹkan kan kò ṣe pé tẹ́ yóò bá ní èèyàn lè ṣe nínú tó bèèrè fún ó bèèrè fún kí èèyàn lówó lọ́wọ́ dáadáa pé bá lówó lọ́wọ́ kò lè lọ láti jọ òun náà ni hajji ti ń bèèrè fún owó kìí ṣàfikó ti wà yìí nìkan Muhammad sallallahu alaihi ni hajji ti ń bèèrè owó torí pé ẹni tí ó bá lọ hajji ìpalẹ̀mọ́ ọ̀nà méjì ìpalẹ̀mọ́ ìrìn àjò tó ń fẹ́ lọ kí ni ó jẹ kí ni ó mú yóò ti dání àwọn ẹni tó fẹ́ fi sílẹ̀ nílé níyàwó lọ́gbọ́n láwọn ìfẹ́ mìíta àti jẹ́ àti mú wọn ó gbọdọ̀ yẹjú rẹ̀ ṣáájú kó tó lọ èyí ma lọ ájì fọ́ wá ní àti àwọ́ àtọmọ bí wọ́n lẹ̀fọ́ lọ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ó gbọdọ̀ ṣe ìpalẹ̀mọ́ eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ èyàn ló sì gbọdọ̀ mọ́ kò tó lọ ilé jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí a ti béèrè nínú àwọn nǹkan tí a ti béèrè fún lẹ́yìn tẹ́yìn bá lówó rẹ̀ lọ́wọ́ o tí ní pé ìjọ ní àlàáfíà ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ làlàáfíà tí owó bá ń bẹ a alhamdulillah 50 million gbẹ̀lọ́wọ́ mi báyìí mú ẹbí lọ hajji náà adúgbẹ́bọ́lọ̀ owó lọ ní ìjà láàáfíà ń bẹ torí pé ìjọsìn hajji ìjọsìn tí ṣe pé lẹ́yìn tá a bá náwó tán a fẹ́ lọ náàrà lẹ́yìn tá a bá ná owó tán a fẹ́ lọ ná láàáfíà ọlọ a ná láàáfíà débi pé ìjọ mi ìjọsìn ó ipò ayà pé ẹ̀ṣà gbó ibi àti mọ́ dúró mẹ́mẹ́ ìjọsìn hajji náà láti ìjọsìn hajji ó béèrè fún à ń ṣe tàwáàfù kàábà tálàfí ò bá tó kò lè tàwáàfù tàwáàfù bẹ́rọ ò bá pọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ogún ìṣẹ́jú èyàn ti parí rẹ̀ bẹ́rọ bá pọ̀ díẹ̀ láàrin wákàtí kan ó dí díẹ̀ a ti parí rẹ̀ bẹ́rọ bá pọ̀ púpọ̀ wàlùbáyì wákàtí márùn-ún èyàn tí kò ti tàwáàfù wákàtí máa ń bẹ̀rẹ̀ tí mọ̀ yí àti tó bá lọ sókè ló bí àná fi ò bá tó àtàwàbù ọ̀rìn lọ́nà láàrin èrò láàrin èrò eh, thousands and millions of people ó bèèrè sàfá àti mẹ́ríwà àì àwọn tí wọ́n lọ bí wọ́n ẹ̀yẹ ọgbọ́ sàfá àti mẹ́ríwà ọkọ̀ àwọn ọkọ̀ ní

àmọ́nu tó bá súnà mú àwà dúó àkọ̀bí sí káàbà àmọ̀wà pẹ̀lọ̀ àmọ̀ pẹ̀lọ̀ àmọ̀ orí gbó ẹlòmí àmọ́ tó wákàtí mẹ́ta ẹlòmí wákàtí mẹ́rin ẹlòmí wákàtí máa bá bá kò ní àràfá àmọ̀ lọ mújàlífà mújàlífà náà ń lọ ọba ní kíra mẹ́lọ rẹ̀ ṣe àlọ́sù tí lórí bẹ́ẹ̀dì èwo tí lórí síà síà wo lánàá níjọ́ wà náà ń bẹ̀rẹ̀ wọ́kọ́ sí ájí Allahu afa, orí ìlẹ́lẹ̀ báyìí ọ́nà ìlẹ́lẹ̀ àwọn ẹni ti lọ rí kan ti lọ rílẹ̀ ti rí àwọn ti ti páálí pali wọ́n ti ti páálí dáadé páálí náà tẹ́lẹ̀ ẹ̀sùn alhamdulillah lónìí ti advance ti wa gbogbo gbogbo ta

tó ní ìjọ ọlọ́pàá ìdítà mi sọ pé iṣẹ́ hajj ó bùkátà sí àlàáfíà kìí ṣe mú lówó nìkan ìjọ lálàáfíà tálàáfíà yẹn tó ara abára tó mẹ́ nínú bí iṣẹ́ hajj wà lágbára sínú tó wá tẹ́ àwọn tí ìmọ̀ nírin bí one hour akàtí kan akàtí kan lé ààfin rẹ̀ débi táṣẹ̀ jámọ́ra aṣọ́pò tẹ́gbà bá aṣọ́pò yí tán èyí tó kéjì oníkanwà lọ́gọ́ta káàlọ́ ṣe tọ̀wá fún ti fààrọ̀ tọ ẹni tágbàrà rẹ̀ bá ka ó lè padà sí mùná tẹ́rí ẹni tó bá bẹ́ padà sí mùná yóò rìnrìn bí wákàtí kan náà ó di fẹ́ǹsì bí títẹ́ǹsì rẹ̀ bá wà àwọn ẹlòmíì ènìyàn ọgbọ̀n ṣẹ́jú mẹ́ẹ̀dógún ẹlòmíì

alálàájì tó bá tètè dára rẹ̀ ọgbọ́n wà fún kẹrin jọ àbá ti kọ́kọ́ lọ mùná níjọ́ àkọ́kọ́ lọ́jọ́ kẹjọ ọjọ́ tó lẹ́jà ọ̀ ẹ̀yìn tẹ́ bá jọ lọ orí WhatsApp group yí location ààyè yẹn ẹsẹ́ ìjẹ̀ sórí platform yìí tẹ́ location ṣẹ́rí tó bá ti di ìjọ ọdẹ́rùn yẹn mọ́ sọ́nu ẹkàn tẹ́ location yẹn pẹ̀lú ògbọ́n náà tó direct yìí ẹ̀yà ẹ̀yà ó wá fún púpẹ́ sọ ọmọ fóònù nílò dáadáa torípa mi yóò ní ọjà tọ́bá ilé nífì ẹ̀ owó nílò padà o yóò rí ráùtù rẹ̀ lọ́nà ìgbọ̀nàgbò míì tó ẹlòmí ìbáwọn ti ṣe mú tọ́ àwọn tó wá lọ mọ́ká tó máa lágbára àwọn gbé àlàáfíà láti lọ ẹni bá fẹ́ padà sí mọ́ká wọ́n lè máa rìn wákàtí mẹ́ta ọyìnbọn náà ọlọ́kàábà wákàtí mẹ́rin ẹlòmí nínú ọrùn àfáà bá a fi pariwo ní òòrùn yí pẹ́jẹrun bá ohun gbogbo àwọn tán lọ ní ẹnu rí béèrè lọ́wọ́ wọn wọ́n sọ fún yí pé àwọn wá sí wàhálà náà láwọn bá sì ti sun oorun ọjọ́ kan àwọn tún máa bèèrè pé sáàtún lọ mí ṣe àbá àbọ́mọ́ àfọ́lọ́ náà tó tó lálẹ́sẹ̀rú ilé fún ìgbẹ̀lẹ̀ ìjọwà gbọ́gbẹ́ lẹ́yìn bá wá tí mọ́ ń káàkiri náà yóò wà gba kàábà lọ yóò ṣe tọ̀wáfù tó bá parí tọ̀wáfù ìbádọ̀ yóò lọ ilé sàfà àti márùwà tó bá parí rẹ̀ tọ́ olúwa ní fàtàzáwádù fàtàzáwádù ọlọ́ni gbogbo ẹni bá lọ hajji ẹ palẹ̀ mọ́ ara yí dáadáa o àwí fún ní kó tó dá ní àtàzàkà ní ẹ palẹ̀ mọ́ ara yí dáadáa o ẹ múra o ẹ fi jẹ́jẹ́jẹ́ o ẹni tó bá wọ́n fóun níbi òun ní láti mú àbóníkí mú dání o ẹni bá ní o Vaseline bẹ nínú dáàmọ́ ti jẹ́ wò. Vaseline in bẹ nínú dáàmọ́ ti jẹ́ tó ní kí ń jọ tí ẹ̀ bá sọ́nà bá ti mẹ́rúwà àwọn tó bá ti ń lára díẹ̀ díẹ̀ kódà ìlú àyíká ìmẹ́ ṣe wá níbi ẹbá ti ń lọ tẹ́ ń bọ̀ ìtàn tí ń kan ìtàn yẹn ìmọ̀ ń fa kí bólú tàbí kí lọ́mọ́ ń pè ohun ìfọ́tàn ìfọ́tàn a máa ṣe èèyàn lẹ́ẹ̀ṣẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ alálàájúra tí wà mọ́ ló mọ̀ kàn nílì báyìí kò lè rí dáadáa mọ́ pàtàkì àwọ́dù ẹ palẹ̀ mọ́ ẹ̀tì mú bá sílẹ̀ dání ẹni bá sílẹ̀ pa ẹkọ́ sítan dáadáa ibi sítan bá sí karawọ́ yóò mọ̀ yọ̀ báyìí bí ìgbà tẹ kó ọ́yìn sáré ìjìnì mọ́tò yóò kàn mọ̀ yọ̀ ni yóò mọ̀ yọ̀ ni àlàáfíà mẹ́rin ìbàlẹ̀ṣẹ́ ni jẹmá gbogbo ẹni bá bẹ́ẹ̀ lọ hajj palẹ̀ mọ́ ara rẹ̀ dáadáa fọ́nà sẹ́wọ̀n fa iná fọ́ ìrọ̀ dáadì lákọ̀wọ̀ ẹwà rí ọ̀gá palẹ̀ mọ́ fún gbogbo ẹni bá lọ hajji tí wọ́n gbọ́dọ̀ bí palẹ̀ mọ́ ara wọ́n dáadáa ó ní àtẹ́fọ́wà ó ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni hajji tó lọ nítorí tàà lọ ṣe lọ àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ tó tẹ̀ wọ́n àtàwọn nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti sọ pé hajji náà ọ̀tún gbọ́dọ̀ ní àlàáfíà kódà bálàáfíà bá mú wá tó ara fẹ́ pé á mo ti wà yá ìlọ náà ní àwó ti jẹ ìlọ náà ní tọ́ sójú ọ̀nà dáa nínú dáa mọ́ palẹ̀ mọ́ di ájì ni ó tójú ọ̀nà bá ti dá ọlọ́dẹ̀ mọ́ sí ájì lọ́dún náà tọ́nà bá US Israel

ọ̀nà dáadọ̀ túnmọ̀ rẹ̀ ọ̀nà ibi tó fi ń já ọ̀nà àrídá ọlọ́mọ́ta ti sọ̀rọ̀ ṣẹ́lẹ̀ kọ̀kan wà gbogbo àwọn tó máa bẹ́ ṣe á ti lọ́dọ̀ yìí abẹ̀rẹ̀ ọlọ́mọ́ta Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع حتى إلى يوم نلقاه وبعد ẹ̀rí látara àwọn nǹkan tí ìjọsìn hajji béèrè fún yìí a ló béèrè fún owó ó béèrè fún àlàáfíà ó béèrè fún ìbẹ̀rù ọlọ́run ó fún kọ́nà àtàwọn tó fún bẹ́ẹ̀ ọlọ́wọ̀ bá ń gbà tí ó wà ti hajj lọ́rọ̀ rẹ̀ kò ṣe lọ́rọ̀ yẹn lórí wa pé a gbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún hajj tó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí wa marratan fil umr nínú ìṣẹ̀mí dáa lò láyé 100 years lè yóò lò láyé ni 120 years lọ lò ni years lọ lò ni ọ nílò 50 years lọ ni ṣáàtì ṣe hajj lẹ́ẹ̀kan tó ọba ti ṣe lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn tọgbọ́n ọtí mú kúrò bàbá wa mú ọlọ́pàá afún ológun afún ọlálàáfíà ọtún sọ́bẹ̀rù ọlọ́run ọba rẹ, ọ̀n sọ ojú ọ̀nà ọwá ń lọ lọ́dọọdún ọkú oríire o àmọ́ èyí tó jẹ́ ọ̀rọ̀ èèyàn tọ́lọ́wọ́ rẹ̀ re pọ́ gbọdọ̀

ọkùnrin bá tún wọ́n náà gómìnà lọ́dí pọ̀jú sí akúlà ààrùn láti lọ ní àmà lọ tí lọ́dọ̀ ọdún ni ànábí òtún dá ọkùnrin tún wọ́n lẹ́ẹ̀kẹta akúlà ààrùn tí lọ́dọ̀ ọdún ni àtàbí ilẹ̀ wa kọjú sí ànábí lọ́dọ̀ tó kọ́ ẹ̀kan náà ti ẹmà lọ ànábí dẹ̀ mẹ́wọ́n lọ ọkùnrin tí ń bèèrè bèèrè yìí o fọ́nà ọkùnrin tún náà tí máa ilé dáhùn pé ọdọọdún bẹ́ẹ̀ ni ẹgbọ̀dọ̀ mọ́ lọ́dọọdún làwọ́jàbàtì ájí ó di ọ̀rẹ́ yọ dọ́dọ́gbó yín wà lápapọ̀ àtò agbára yóò ṣe ká aláyàgbára ó ṣe kárò tí á sì bá ti ọdọọdún ah káni gbogbo ẹnu bá ti lówó àdíkó lọ́dọọdún tálàfí àtúnbẹ àdíkó lọ́dọọdún alẹ́mọ́rí ìjẹ̀gbẹ̀ṣẹ̀ mọ́láyé àmọ́kì ìṣọ́dọọdún ẹni bá ńlá sára o tó lówó rẹ̀ o tó lálàáfíà rẹ̀ o tí sọ́bẹ̀ ìyẹn lànàlúwà ń kọ́lẹ̀ tí wa pẹ́tọ̀ tàbá ní kèé sọ́nà èèyàn lọ́dọọdún kèé ṣe bí jẹ́ mọ́mọ̀ lọ́dọọdún tẹ́bá lè mẹ́rin lọ́dọọdún ilẹ̀kùn orí ilẹ̀ mẹ́sí bóra yìí ẹjẹ́ mẹ́dí òjíṣẹ́ ńlá lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní tabi'u bayna al-hajj wal-umrah Ànábì ní ẹgbọ́ gbogbo ẹni abá fún ní kápá nù yí ẹ máa lọ hajji ní tí lọ ń tẹ̀lé tẹ̀lé bẹ́ẹ̀ bá ń lọ lọ́dún ní ẹfúfọ̀ ìtí ń bọ̀ ẹbá súnmọ̀ ìtí ń bọ̀ ẹtúnlọ̀ ìjó tẹ̀lé ẹbárọ̀ ìjó tẹ̀lé ẹtúnlọ̀ ìjó tẹ̀lé ẹtúnlọ̀ ìjó tẹ̀lé ẹtúnlọ̀ ìjó tẹ̀lé bẹ́ẹ̀ náà ni owó ẹbá parí omúrọ̀ kan lóṣù yìí látara bá tún ka ẹlọ́lọ́rùn ti ń bọ̀ bí ò lọ́sù ti ń bọ̀ oṣù méjì sí bí ò lọ́sù méjì oṣù mẹ́ta mẹ́ta ẹ̀ká mẹ́rin ní rẹ̀ ẹgbẹ́ jìnà sí ájì ẹgbẹ́ jìnà sí gbọ́rọ̀ ìjẹ́ jìnà sí èrè àdẹ́bí àdẹ́bí bẹ́ẹ̀ ni àdẹ́bí fa ináhùn mẹ́rin yẹ́ anábì ní torí pé àwọn méjèèjì yẹn kẹ́ẹ̀mọ́ lọ áti ń tẹ̀lé tẹ̀lé kẹ́ẹ̀mọ́ lọ ọmọrán tẹ̀lé tẹ̀lé wọ́n mọ́ ń lé òṣì dàmù òkúrú yàní láàmà tẹ́rù ti náàrù fọ́bà sáàdì gẹ́gẹ́ bí iná bí ṣe mọ́ ń tọ òkúkú lára ẹ̀fúnwò lára irin tí irin ó fi mọ́ jẹ́yẹ ó ní bẹ́ẹ̀ náà ni á sì dáàmù lọ́dọọdún ó mọ́rọ́dà lọ́gbogbo ọgbà bẹ́ẹ̀ lòun náà mọ́ jẹ́ òṣìdàmù kò lára wọn ẹ̀ṣọ́rẹ̀ kíyèsí ẹ̀nà kíyèsí ẹni bá ń lọ áti ọ̀dọ́dún ẹ̀nà kíyèsí ẹni tí ma ń lọ múra ń tẹ̀lé tẹ̀lé ẹ̀yà máa ní pé bẹ́ẹ̀ bá kíyèsí pé ibi owó rẹ̀ mọ́ lọ́dún nínú ìgbà tí ó bá tọdún tó ń bọ̀ ẹ́ kíyèsí pé àmẹ́lítà àbá fún rẹ̀ ẹ̀ẹ̀kan nígbèsí ayé lọ́nà ya hajji ẹ̀kan ní kèsí ayé lọ̀rọ̀ yàn ọmọrọ ní ìjọ́nilékè nínú àwọn olórin bákanáà nínú oríire títẹ́ fún gbogbo ẹni bá ṣe hajj àti gbogbo ẹni bá fẹ́ lọ sí hajj ọlọ́mọta àti rọ̀gbẹ̀gà àti ìnáwó annabuwa muhammad sallallahu alayhi wa sallam ó

nǹkan price into the left paper ìyàwó that's the can kọ́nà ma ń bí àkádà ọlọ́gbọ́gbà kálẹ́mì tó gbíṣẹ́ rẹ̀ tó bá jẹ́ ni tí ó bẹ̀rù ọlọ́pẹ̀lú hajji anábì ló wípẹ́ anábì ní al-hujjaj àwọn alálàájì wọ́n àgbẹ̀jù wọ́n tọ́bá pé àdíjọ àbí òtàbí jẹ́ láàájú tó náà bá ma lálàá ti dàmú ní ọmọrọ mẹ́rin wọn jẹ́ àlàbí àmọ́ mẹ́rin wọn jẹ́ ṣùgbà àmọ́ mẹ́rin wọn ní oúnjẹ mọ́kà mọ́ mẹ́rin wọn ní ìtógún náà mẹ́rin wọn rán wọn pé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ lọ́run kódà kámi lọ́run ní pé bá ń kẹlẹ̀ kẹlẹ̀ fẹ́ lọ́run ní kàábà ọlẹ́ni náà fẹ́ wà lọ́run tí èyí ò lè gbogbo ohun ẹ̀dá tàbá wá ní kálálà kí ká mọ́ fàtó àrán sọ́lọ́ ẹ̀dákun ohun gẹ́gẹ́ fún rẹ̀ tó bá fẹ́ lọ́wọ́ bá ń kọ́ tọ́lọ̀n bá lè tàbí rẹ̀ tó ni wọ́n tó bá láǹfààní ájì à mọ̀pọ̀ ti o ó kúrò lọ sí ẹ́ lórí o tọ́ bá jọun fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ń kààlọ́ o bẹ́ẹ̀ ní àràfá o bẹ́ẹ̀ ní àràfá o bẹ́ẹ̀lọ́ lára fáwọ́ mẹ́lọ rẹ̀ bá wọn tí ó jú ẹ̀ sí ìmọ̀ ń parinlẹ́kún tàà bá dára fáátà tí mú tàbífà ó tẹ̀ tó lára fáwọ́ àti mímù náà àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá à ń gbónú ti wá púpọ̀ ojú á sì mọ́ sí yẹn pé ẹjọ́ ọmọ Yorùbá níjọ́ ọlọ́wọ́ bá ń pariwo tí ń polówó ríre níjọ́ àràfá táwọn aláìka ti sọ̀kálẹ̀ rẹ̀ rẹ̀ táwọn rẹ̀ sí káwọn alálàájí ọmọ bẹ̀rẹ̀ ọmọ àwọn afọ́níṣọ́nù tẹ́m̀bẹ̀ wọn kó síkà kalẹ̀ wọ́n máa tẹ́wàkà wọ́n máa kọrin wọ́n máa jó wọ́n fi fẹ́ ó pẹ́kọ́ wọ́n fẹ́ àníwọ̀n ti ṣe

anábì ló sọ bẹ́ẹ̀ ó ní alhajjáàdù wal-ummaru wafdullah àlejò ọlọ́wọ́ bá ní wọ́n in da'awhu ajabahum tábà ilé tí ọlọ́wọ́ fún kòkò yóò dáwà tó àwọn bákan náà alábàlá anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní pé inna allaha yaghfiru li kulli hajj wa liman

wàláyé owó oríire ìyẹ́ ó ṣe wá kalẹ́ ó kù sọwọ́ jẹ́ náà fún rẹ̀ ọlọ́mọ́sá àjá sórí ire gbogbo ẹn tọ́lọ̀ bá tó náà ti pọ́lọ̀ ti ṣe fún gbọ́lọ́dún òun náà bẹnu ẹ ti lọ hajji ọlọ́mọ́sá bá ṣe rọrùn fún wọn báwa ṣe ní àràfà alábọ̀bọ̀ ọlọ́jọ́ tí wó tí mọ́ ń bá ṣe olóore jẹ́ ọlọ́mọ́jú wọnú iṣẹ́ wọn a ń ṣe ìtẹ́láká kó mọ́ wọnú iṣẹ́ wọn a ń ṣe káàkiri kó mọ́ wọnú iṣẹ́ wọn a ń ṣe mọ́tọ́mọ́tọ́ kó mọ́ wọnú iṣẹ́ wọn a ń ṣe fáàrí kó mọ́ wọnú iṣẹ́ wọn gbogbo àwa náà tó wá wú pé wọ́n ah! ti ń sọ hajji sí ń wú èmi náà lọ ọlọ́dáà ló tọ́ ní káwọn ọlọ́run kó ṣe ọlọ́run fáwa náà ọlọ́run mọ́jọ pẹ́ mọ́jọ jìnà káwa náà lọ hajji kábọ̀ kábá wọn gbọ́ àràfá kọ́lọ́ sì mọ́ sílẹ̀ kan mọ́ ọlọ́run mọ́ṣá gbádọ́ ní وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الحمد الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أن الله